إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه أدوك فولون أترويكاتي جولون وبناء وجشن محمد صلى الله عليه وآله وسلم أو أرى لرى وصحابة أتبوا ومسلمين أكرا وكوريري èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó kọ́ mẹ́rin kọ̀ọ̀kan wa pẹ̀lú pé oṣù ramadan ó bá wa láyé ó sì ṣe wá ní ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ tí ó ń gba àwẹ̀ náà wa an tasumu khayrun lakum ọlọ́run ní àṣekẹ́ ìgbà àwẹ̀ yìí òun ló lóore púpọ̀ fún yín nínú àwọn nǹkan tí a máa gbé ẹ̀wò lẹ́ni òun náà ni ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ èyí tí abúdá ló wà nínú Islam kò bá a mú kí wọ́n máa júwe èèyàn wípé àfa tẹ rí yẹn àbí ọ̀dọ́mọkùnrin tẹ rí yẹn ẹlẹ́sìn ni ṣùgbọ́n kò ní wa eléyìí ọ̀rọ̀ tó takora wọn ni ipò wo ni ìwà ọmọlúwàbí wà nínú ẹ̀sìn Islam ọlọ́run ọba sọ́nà al-Qur'an al-Karim nígbà tí ó ń ròyìn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim wa innaka la'ala nínú al ọlọ́run ọba ń sọ fún ànábì láti tún lè júwèé àwọn ìwà tó dára jùlọ fún ọlọ́run rẹ̀ ànábì khudhil afwa wa'mur bil urf wa a'rid 'anil jahilin ọlọ́run rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam khudhil afwa afwa máa lámójú kúrò bẹ́ẹ̀ni kan bá sí ọ sàmójú fún wa'mur bil urf máa pàṣẹ dáadáa gbogbo nǹkan tó bá ti jẹ́ ńdá tó dáa nǹkan tí wọ́n fi júwe èèyàn gẹ́gẹ́ bí ọmọlúwàbí máa pàṣẹ rẹ̀ fáyé wà á rí ọ̀dà ànìlẹ́jà ilé bẹ́ẹ̀ sì ni tí àwọn èèyàn kan bá wo ìwà ìmọ̀kan sí ọ má fi ìwà ìmọ̀kan san padà o. àwọn onímọ̀ wọn ni wọ́n fi hadhihi al-aya nínú aya yìí wọ́n ni amara Allahu nabiyahu bi makarimil akhlaq ọlọ́run ọba kọ́ ànábì lẹ́kọ̀ọ́ èyí tó pegedé jùlọ níbi ìwọ ọmọlúwàbí nítorí wípé ẹni tó ń lámójú kúrò tó ń pa àwọn èèyàn láṣẹ dáadáa tí kìí sì fi àrò ìyàrò tí ìfàrò ìyàrò eléyìí ni ọ̀kan ló jẹ́ nínú àwọn ìpìlẹ̀ ìwà ọmọlúàbí. anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí a fẹ́ kí gbogbo àwa mùsùlùmí ká fi ìwà jọ òun náà ń sọ pàtàkì ìwà dáadáa fún wa nínú islam anabi sallallahu alayhi wa sallam anabi ni ma min shay'in. أثقل في ميزان العبد يوم القيامة من حسن الخلق kò sí nǹkan kan tí ó tóbi nínú òṣùwọ̀n tó lè jẹ́ kí òṣùwọ̀n ọmọnìyàn ó tóbi tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tó tó ìwà dáadáa ìwà ọmọlúàbí gbogbo nǹkan téèyàn ń ṣe ipa tó tóbi ní ìwà dáadáa yóò kó láti lè jẹ́ kí òṣùwọ̀n ṣe rẹ̀ ní ogún níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama bákan náà anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò sàyẹ tún sọ fún wa wípé inna min akmalil mu'minina imana ahsanuhum khulqa wa khiyarukum khiyarukum linisaihi anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì ní dájúdájú ẹni tó pé jùlọ nínú àwọn mùmínì tẹ̀rí yẹn ní ìmánì ẹni tá a lè sọ pé ìgbàgbọ́ rẹ̀ ó pé jù nínú yín ó náà lẹni tí wàá rẹ̀ bá dáa jù nínú yín subhanallah ẹ wo tí anabi sallallahu alayhi wa sallam sọ fún wa ìyẹn túmọ̀ sí wípé kí ìgbàgbọ́ ọwọ́ ó tó lè pé kí ìgbàgbọ́ ọwọ́ ó tó lè yanjú níwájú ọlọ́run subhanahu wa ta'ala wọ́n gbọ́dọ̀ júwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó dára jùlọ nínú ìwà ọmọlúwàbí eléyìí la fi máa ń sọ wípé nǹkan méjì tó takora wọn ni ká sọ pé ẹnìkan lẹ́sìn kò níwà àbí ẹnìkan níwà kò lẹ́sìn nínú Islam ẹ̀sìn àti ìwà gbogbo tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó pa wá láṣẹ pé ká máa ṣe nídìí ẹ̀sìn nínú àwọn nǹkan àjọsìn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń lọ ń forí sọ ọ̀nà tí wàhálà ó fi dà ẹ jẹ́ ká wo ìrun kíkí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba ní a'udhu billahi minash shaitani rajim inna as-salata tanha. عن fahsha'i wal munkar ọlọ́run ní ọ̀nà kíkí òun náà ní máa gba ìwà àbàjẹ́ ìwà èérí ó máa ń gbà lọ́wọ́ ẹni tó ń kírun ṣùgbọ́n lẹ́ni tá a bá rẹ́ lómi tó ń kírun tí ìrun rẹ̀ ò gba ìwà èérí ìwà àbàjẹ́ kúrò ní ọwọ́ rẹ̀ ó yẹ ká bí léèrè pé báwo ló ṣe ń kírun ọ̀run nítorí pé nínú tí a fẹ́ kọ́ nínú ìrun ọ̀ká wọ̀ dáa bákan náà nípa àwẹ̀ gbígbà nínú àwọn nǹkan tí a fẹ́ rí mú jáde nínú àwọn ẹ̀kọ́ tó sodo sínú àwẹ̀ tá a fẹ́ kó sẹ́kù sí wa lára nígbà tí Ramadan bá lọ tán ó náà ní ìwọ ọmọlúàbí ó ní wà dáadáa anabi sallallahu alayhi wa sallam anabi ni wàá yín kọ́ tẹ́lẹ̀ka ahad tẹ́nìkan bá dojú ìjà kọ́ nínú àwẹ̀ faqul inni sa'im anabi ni sọ pé mo ń gba àwẹ̀ ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ aláwẹ̀ àwọn fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé èèyàn gbọdọ̀ jẹ́ alájàngbìlà èyàn ò gbọdọ̀ jẹ́ni tí ó mọ̀ báyàn jà ìyẹn túmọ̀ pé tí rọmọdún bá lọ tán ìwà yìí náà gbọdọ̀ wà lára wa ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ́nu wọn ò ní rìn dé òru tó bá ti dunu rọmọdún káago méje ó tó lò kásìkò kóòrùn ó tó wọ̀ wọn ó ti padà wálé wọn ó ti wà nílé ẹlòmíín bẹ ìgbà tíyàwó rẹ̀ máa jàǹfààní rẹ̀ tí máa fìdí múlé ó náà nínú oṣù rọmọdún tí rọmọdún bá lọ tán káago mọ́kànlá ó lò báago méjìlá ó lù báago kan ó lù kò ní wọlé ṣùgbọ́n odidi oṣù kan tí Islam fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ọmọlúwàbí pé tá a bá ṣe ń tà ń ṣe níta tá a bá ti yanjú ẹ̀ ká tètè máa padà bọ̀ nílé ká lè wà pẹ̀lú àwọn ará ilé wa àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ọmọlúwàbí ni tí Islam kọ́ wa tí ààwẹ̀ kọ́ wa ṣùgbọ́n nínú tó bá inú jẹ lẹ́nu ó náà ní pé táwẹ̀ bá ti lọ tán àwọn èèyàn tún padà sí ẹsẹ̀ àárọ̀ ìwà obìnrin mi àti ẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé nínú ààwẹ̀ yìí o ọkọ òun ò lè má fowó ọbẹ̀ ẹlẹ̀ nítorí pé ó ti mọ̀ pé àwọn ó sinú àwọn ó sì jẹ sahur ṣé lóru yóò máa tọrọ ọbẹ̀ kiri ṣé lóru ṣé yóò lọ máa ra kàrà àti búrẹ́dì kiri lá ó mọ̀ wípé ó yẹ kó ń rọ̀ oúnjẹ sínú ilé ṣùgbọ́n tí Ramadan bá lọ tán ọkọ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ ọmọlúàbí ó wà nínú ẹ̀kọ́ tí Ọlọ́run ọba fẹ́ ká kọ́ nínú oṣù Ramadan òun náà ló fà á tí anabi sallallahu alayhi wa alayhi wa sallam tánàbí fi ń sọ pàtàkì ìwọ ọmọlúwàbí kódà anabi ni wà khiyarukum khiyarukum li nisa'ihim anabi ni ẹni tó jẹ́ ní ẹ̀ṣà jùlọ nínú yín ẹni tó ṣe pé tá a bá fẹ́ máa ṣe gbèdéke ká máa tora wa níbàámu bá a ṣe dáa níwọ̀ ọmọlúwàbí sí. Si ẹni tí ó jẹ ní alákọ̀ọ́kọ́ ó náà lẹni tó bá dára síyàwó rẹ̀ sallallahu alayhi wa sallam olóbi jẹ́ wípé lọ́fíìsì ẹni dáadáa ni wọ́n mọ̀ ọ́ sí nídìí òwò rẹ̀ ẹni dáadáa ni wọ́n mọ̀ ọ́ sí níbi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ ẹni dáadáa ni wọ́n mọ̀ ọ́ sí ṣùgbọ́n tó o bá dẹnu lé o ti di òòṣà máwọn àyàwó rẹ̀ lọ́wọ́ o ti di èèmà o ti di ẹni tí wọ́n máa bẹ̀rù rẹ̀ ẹnìkan ò gbọdọ̀ sọ̀rọ̀ ó fún légbè ni ẹnìkan ò gbọdọ̀ ó múra pé yóò jí àyà bọba ti ń bọ̀ nílé ló ti ra pàǹkẹ́rẹ́ lọ́wọ́ ó ra bílálà lọ́wọ́ fún àwọn ìyàwó rẹ̀ nílé subhanallah anábì ló ṣe dáadáa kódà kí gbogbo ayé ó máa rí ọpẹ́ ní dáadáa ní ọ́nìta anábì pé a wo báwo ló ṣe ń gbé pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ tí ò bá sí ńlé àwọn ọmọ rẹ̀ ó máa bẹ̀ lọ́n kọ́lọ̀ mọ́jọ òde ni níjọ́wọ́n bàbá àwọn òde ọ̀la ní òde àá ah, tí bàbá àwọn ó sì lóṣù mẹ́fà kó tó wálé bẹ́ẹ̀ ni òbí mi ń bẹ̀ bó bá lo wákàtí méjì péré àwọn ọmọ ó ti máa dà àwọn láàmú obìnrin gan náà ó ti máa pè gbígbà wó lẹ́ẹ̀dẹ́ eléyìí ni anabi sallallahu alayhi wa sallam sọ fún wa wípé nínú àmì tá a fi mọ wípé èèyàn jẹ́ èèyàn dáadáa á wo ìbágbépọ̀ rẹ̀ láàrin òun àti ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni innal mu'mina la yudrik bi husni khulqihi darajata sa'imi alqa'im anabi sallallahu alayhi wa sallam anabi ni dájúdájú onígbàgbọ́ òdodo yóò dépò tó ga níwájú ọlọ́run látara ìwà dáadáa tó ní lọ́wọ́ yóò dépò ẹni tí ń fi gbogbo àsìkò rẹ̀ gbà wẹ̀ náfìlà tó ṣe pé gbogbo òru rẹ̀ ní máa fi jiyàn náfìlà kódà kò ní tọ̀hún mọ́ ṣe ọlọ́run ó gbèsè pò ẹni yẹn látara pé kí ni o látara pé o máa ń gbà o látara pé o níwà dáadáa àwọn ènìyàn ń ròyìn rẹ̀ pẹ̀lú dáadáa sallallahu alayhi wa alihi wa sallam anabi sallallahu alayhi wa sallam anabi òye máa sọ pàtàkì wà dáadáa fún wa káwa náà ó bàa lè mọ pàtàkì rẹ̀ nínú hadith Jabir radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam anabi ni inna min ahabbikum ilayya wa aqrabikum minni majlisan yawmal qiyamah ahasinukum akhlaqa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní nínú àwọn tí mo nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn tí wọ́n ó sùn mọ́ mi pẹ́kípẹ́kí jù nínú àlìjẹ́nà níjọ́ gbẹ̀dàlùkìyàmà tó gbé tẹ bá ti ọ̀rọ̀ ànábì báyìí ẹ̀gbẹ́ ànábì báyìí bẹ́ẹ̀ ti máa rí wọn kí ni àwọn ẹni yìí ó ṣe ànábì láwọn tí wà wọn bá dáa jù nínú yín ni o àwọn tí wọn bá dáa níwà ọmọlúàbí òní ànábì sallallahu alaihi wasallam ànábì ni wọn wà bẹ́ẹ̀ o ànábì ò sọ pé ẹni tó bá ń kírun jù ṣùgbọ́n kò bùkátà kánábì ẹ̀sẹ̀ máa sọ yún irun ṣe pàtàkì ṣùgbọ́n téèyàn bá jẹ́ni tó ń kírun irun yẹn náà ni ó kọ́ yẹn níwà dáadáa bẹ́ẹ̀ bá jẹ́ni tó máa ń gba àwẹ̀ dáadáa bó ti tó àti bó ṣe yẹ bọ́n ṣe ní ká gbà àwẹ̀ náà ni ó sọ ọ́ di èèyàn dáadáa ìdí yẹn tánàbí fi lọ síbi tá a torí ẹ̀ ní ẹ kírun tá a torí ẹ̀ ní ẹ gbà wẹ̀ torí pé kí wàá yẹn ò lè da ọ̀kan nú ẹ̀ ò ní wípé kí wàá wọ̀ ò lè da ìbágbépọ̀ wa pẹ̀lú ọmọlàkejì kó mọ̀ mọ́ ìṣòro lọ́wọ́ ló fi jẹ́ pé láwùjọ wa lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nígbà tó bá tó bá mùsùlùmí tẹ̀sí yé dáadáa gbé ní òtò ẹ̀sẹ̀ wàá mọ̀ pé àṣẹ̀sìn àlàáfíà ní Islam àṣẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ni kẹ́ni kọ̀ọ̀kan wa ká yẹ ẹ̀wọ̀ ọwọ́ wa wò báwo la ṣe ń bá aládùúgbò wa gbé ẹni tí kì í ṣe mùsùlùmí tá a jọ ń gbé ìbágbépọ̀ wa pẹ̀lú ẹ̀ báwo ló ṣe rí arábìnrin kan lọ bá ànábi wọn sọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ ànábi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n ní ó máa ń yẹn náfìlà ó máa ń kírun lóru púpọ̀ ó máa ń ṣètọrẹ àánú kódà ó máa ń gbààwẹ̀ púpọ̀ ṣùgbọ́n o kò sẹ́ni tó mórí bọ́ níbi aburú àwọn rẹ̀ bórélé yìí yóò bo bórélé yìí yóò ṣe pé fún bórélé yìí yóò sọ̀rọ̀ kò bá kàn pé sí i àmọ́ o kìí fi náfìlà ṣeré yóò yẹn náfìlà yóò gbààwẹ̀ yóò gbogbo èèyàn ní máa ń ṣe wọn ní kílà ànábì rí sí i ànábì ní híyàfin náà ànábì lọ́mọ náà sallallahu alayhi wa sallam anabi lọ́mọ anani kí ni lítà anabi fi sọ bẹ́ẹ̀ nítorí pé gbogbo náfìlà tó ń yàn ààwẹ̀ tó ń gbà ń iṣẹ́ tó yẹ kó ṣe kó ṣe nínú iṣẹ́ tó yẹ kó ṣe ó ní ó yẹ kó lè mọ́ kúra rẹ̀ níjànú níbi ọ̀rọ̀ sísọ anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayra aw liyasmut òṣìṣẹ́ náà ní ẹnikẹ́ni tó bá pé nígbàgbọ́ nínú ọlọ́run àti níjọ́ kan yìí nínú tá a tó fi mà ní wípé ọ̀rọ̀ dáadáa ni ó máa sọ ẹ ní gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu rẹ̀ kàkà tí ó fi sọ ọ̀rọ̀ burúkú lẹ́nu yóò dákẹ́ ìyẹn túmọ̀ sí pé irúfẹ́ obìnrin tí wọ́n wá sọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ Ànábì sallallahu yìí kì í ṣe ẹni tó pé nígbàgbọ́ nítorí pé tó bá pé nígbàgbọ́ ni ó yẹ kí gbàgbọ́ rẹ̀ ó lè sọ fún wípé a kì í fi ẹnu wá ba ọmọ làkejì jẹ́ àìsí gbọ́dọ̀ máa sọ àìdá nípa ọmọ ẹ̀yà wa a búyàn a sì ṣépè torí pé ẹ̀sìn Islam lòdì sí ìmáa bú ọmọ làkejì àbí kéèyàn máa ṣépè fún ọmọ làkejì gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí ní tó ń kọ́ wa ju pàtàkì ìwà ọmọlúwàbí lọ bákan náà Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadisi Ibn Umar رضي الله عنهما وتشاولون عن الزعيم بيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا وبيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا وبيت في أعلى الجنة لمن حسن خلقه صلى الله عليه وسلم وتشاولون إمني على بارك إمني alágbàtọ́ èmi ni alábàṣe fún gbogbo ní nínú àlìjẹ́nà ààyè kan bẹ nínú àlìjẹ́nà òjíṣẹ́ ọlọ́run ní èmi ni màá máa jẹ́ alásùnmọ́ fún gbogbo àwọn èèyàn wò liman taraka al-mira'a wa in kana ana anábì ní gbogbo ẹnikẹ́ni tí kì í bá máa jiyàn kódà kò ṣe pé lórí òdodo ló wà kì í jiyàn kì í bá àyàn jiyàn anábì nífẹ̀ẹ́ ru àwọn ènìyàn nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà ìyàn jíjà a máa padà bí ọ̀tá níbi tẹ́ ti ń jiyàn lẹ́tì máa búra yín a máa padà fa àyàn lọ síbi ẹ̀ṣẹ̀ eléyìí ló fà á tánà bí sallallahu alaihi wasallam lọ pé ẹnikẹ́ni tó bá gbé ìmọ̀ báni jiyàn sílẹ̀ kódà kò sí pé wọ́n ló wà lórí òdodo má jiyàn anábìlẹ̀ tó bá lè ṣe báyìí èmi àti ẹ̀ láàyè kan àjọjọ wà papọ̀ nínú àlìjẹ́nnà ọlọ́mọṣẹ́ ṣe wá bẹ́ẹ̀ bákan náà anabi sallallahu alayhi wa sallam anabi ni láàrin gbọ̀ngàn àlìjánná màá máa bẹ pẹ̀lú gbogbo ẹnikẹ́ni tó bá fi ìrọ́pò pa sílẹ̀ kódà kó ṣe pé wà yín káàní mà zi hàn kódà kó ṣe pé àwàdà ló ń ṣe má parọ́ anabilẹ̀ tó bá lè ṣe bẹ́ẹ̀ màá wà pẹ̀lú ẹ bákan wà bẹ́ẹ̀ tí ń fi àlìjánná àyè kan tó ń bẹ tó ga nínú àlìjánná ta lẹni tí ó wà ń bẹ Ànábì ní ẹnikẹ́ni tó bá ti wà ń bẹ èmi àti ẹ alájọṣe lájọbí ń bẹ ta náà liman hasuna khuluquhu Ànábì ní fún ẹni tí ìwà rẹ̀ bá dára púpọ̀ ẹ wo èyí tó ga jù Ànábì ààyè èyí tó ga jù òun ó máa wà ń bẹ pẹ̀lú tani pẹ̀lú liman hasuna khuluquhu ẹni tí ìwà rẹ̀ bá dáa jù ìwọ baba, ìwọ ọ̀yá ìwọ ẹ̀gbọ́n ìwọ àbúrò gbogbo fisanfisan tá à ń ṣe nídìí ẹ̀sìn ṣèbí ká lè rí ojú rẹ̀ ọlọ́run náà ni ká sì lè jẹ́ ọkùnrin ọmọ àlìjẹ́nà ẹ wá wo ipa tí ìwà dáadáa tí ìwà ọmọlúàbí tó kó níbi kí èèyàn ó máa ṣe kíni o láti lè wojú rẹ̀ ọlọ́run kóníkàlùkù yẹra rẹ̀ wò wo wà rẹ̀ wo táwọn èèyàn ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá nílé iṣẹ́ gẹ́gẹ́ bí oníṣòwò gẹ́gẹ́ bí alábàágbé ládùúgbò kí ni àwọn èèyàn ń sọ nípa rẹ̀ ìwọ náà ti bẹ̀ kíyèsí ládùúgbò tó gbé wọn lẹ́nu ibu ni ọ́ àdúgbò kejì wọn ló ṣe èèyàn dáadáa àdúgbò kẹta tí wọn bá dárúkọ rẹ̀ wọn ó ṣépè fún ọ ni ọwọ́ ni wọ́n ń bínú ọlá ni ṣé gbogbo èèyàn náà ni ó bínú ọlá ìwọ ni kò yẹra rẹ wò tí wọn bá ti ń sọ kó o da kó o da kó o da ìwọ náà tètè yẹra rẹ wò kí ni ká tó ń ṣe tí wọn fi ń sọ pé òun ṣe èèyàn dáadáa anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam afawa anas onikana rasulillahi ahsanan naasi khulqa oni anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀dá Ọlọ́run ọba kò sí àfiwé rẹ̀ níbi ìwà dáadáa níbi ìwà ọmọlúwàbí Ọlọ́run ọba fífẹ ká kọ́ṣe anabi sallallahu alayhi wa sallam Ọlọ́run ọba ni laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ni ó ń bẹ fún yín o látara òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àríkọ́ṣe dáadáa ó ń bẹ fún yín látara rẹ̀ nínú ìwà rẹ̀ nínú ìṣe rẹ̀ a ó rí ìwà ọmọlúwàbí púpọ̀ pọ̀ lára nàbí sallallahu alayhi wa sallam ó máa ń jẹ́ ẹni tí ń fọwọ́ bani kí àwọn èèyàn máa fi ìròyìn tí kò dára ròyìn ànábì sallallahu alayhi wa sallam ká máa fi ìròyìn mùjẹmùjẹ ròyìn oríṣi ọlọ́run àwa mùsùlùmí gbúdọ̀ jẹ́ kí gbogbo ayé ó mọ̀ wípé anabi wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ àlàáfíà ni òjíṣẹ́ ìrọ̀rùn ni òjíṣẹ́ tó dé pẹ̀lú ìfọkànbalẹ̀ òjíṣẹ́ tó la àwọn ọmọ ènìyàn kúrò ní oko ẹrú ẹ̀dá ẹgbẹ́ wọn kí wọ́n sun ènìyàn dọ́lọ́ òjíṣẹ́ tó wá là wá kúrò ńbẹ́ tó dá òkú wa padà lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba ọba wa kágbàpọ̀ ọlọ́run ọba nìkan ni ọba alágbára ó nìkan ni ọba tí ìjọsìn tọ́ sí iṣẹ́ tó ànábì mú wa ò ní eléyìí àwọn afáàjẹ kò yẹ wà wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ìwà ọmọlúàbí ìyàtọ̀ ń bẹ láàrin ìwà ọmọlúàbí àti àṣà àwọn mìíràn ń bẹ lẹ́nu wọn a máa wà tí wọ́n kà sí ìwà dáadáa látara wípé àṣà wọn ní tó dúró lé lórí nù ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn nǹkan mìíràn ń bẹ tí àṣà gbé wa tó ṣe pé tá a bá wò dáadáa kò sí nínú ìwà ọmọlúàbí ló fi jẹ́ pé tẹ abá padà dé àwùjọ míì àwọn òní máa wúrú wà bẹ́ẹ̀ ní tá a sì ń pè ní ìwọ ọmọlúwàbí gbogbo bí téèyàn bá dé láyé èyàn ò rí orí gbogbo àwọn èèyàn náà ni wọ́n máa ṣe nítorí pé yóò bá a láàka ìwé yóò sì ní àṣẹ tọlọ́hún ọba nínú ṣùgbọ́n tá a bá wo àṣà lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ẹ̀mí àṣà kìí sábà gùn tó bá pẹ́ àwọn oríṣiríṣi nǹkan ló lè fà á káṣà ò parẹ́ ètò òṣèlú ó lè pa àṣà rẹ ètò ọrọ̀ ajé ó lè pa àṣà rẹ ètò ìbágbépọ̀ àwùjọ ó lè pa àṣà rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó mélòó ni àṣà tó ti parẹ́ láwùjọ wa nílẹ̀ Yorùbá tó ti pé kò sí ní tó parẹ́ ju wípé àwọn èèyàn kan ò ní owó lọ́wọ́ tí wọ́n lè fi ṣe nǹkan ọ̀hún kò sí owó lọ́wọ́ wọn bá láwọn fẹ́ ṣe wọn ò lọ mélòó mélòó ní àwọn àṣà tó ṣe wípé ìṣesí àwùjọ wa gan kò fààyè rẹ̀ lẹ́mọ́ láàfin lè mọ̀ pé àṣà ó yàtọ̀ sí ìwà ìwà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run máa ń fọwọ́ sí i mathalan ẹ ká ṣe dáadáa sáwọn òbí wa ọlọ́run sọ náà alukur'an alkarim ọlọ́run wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana imma yablughanna 'indaka al-kibar ahaduhuma aw kilahuma fala taqul lahuma uff wala tanharhuma wa qul lahuma qawlan karima ọlọ́run ọba ní òun ti ṣe lọ́ranyàn fún wa ká jọ́sìn fún ọlọ́run tó dá wa ká sìn kàmí ẹ̀yà fọlọ́run nìkan lẹ́yìn ìgbà tá a bá ti jọ́sìn fọlọ́run ọba wa wabil walidaini ihsana ọlọ́run láwọn òbí yín méjèèjì ẹ máa ṣe dáadáa sí wọn ọlọ́run ní tí wọ́n bá dàgbà sí yín lọ́wọ́ yálà ọ̀kan nínú wọn ni àbáwọn méjèèjì ẹ má jágbe mọ́ wọn o ẹ má sì ṣí ọ̀ wọn ẹ má pòsè mọ́ wọn tẹ́ ẹ bá fẹ́ tún wọn ṣe lórí nǹkan kan ọ̀rọ̀ alákọ̀ọ́lẹ̀ nìkẹ́ fi máa bá wọn sọ̀rọ̀ subhanallah ẹ wo ẹ̀kọ́ a lè sọ pé ayé lajú kọ́ máa máa sọ fún bàbá rẹ̀ pé tí bàbá rẹ̀ ò bá dákẹ́ ń bẹ̀yẹn yóò jẹ ìyà gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nu a rè wípé ìyẹn kì í ṣe ẹ̀kọ́ mọ́ ìtakò òfin ọlọ́run torí pọ́lọ́n pa wá láṣẹ ká jẹ ẹni tí ó wùwà dáadáa sáwọn òbí wa ló fi dẹ́gbẹ́ nínú Islam tí a bá ń wùwà dáadáa à ń wùwà dáadáa pẹ̀lú àníyàn pé a fọlọ́ọ̀ni torí pé ntọ́lọ́run yálà ẹ̀dẹ́ ẹgbẹ́ wa la ṣe sí a ò ní retí ẹ̀san lọ́dọ̀ ẹni tá a ṣe fún a máa retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba tó ní ká ṣe nǹkan náà ìdí nìyí tó fi jẹ́ pé nínú Islam Islam kò rí ìwà dáadáa gẹ́gẹ́ bí àṣà ẹlòmíì ó máa sọ wípé nítorí kó máa ṣe báyìí nínú àṣà àtàwọn lòun fi ń ṣe bẹ́ẹ̀ àwa mùsùlùmí kì í sọ bẹ́ẹ̀ à ń ṣe dáadáa à ń wù ọmọlúàbí torí pé ọlọ́run ọba tó dá wa ó pa wá láṣẹ kájẹ́ ẹni tí ó ní ìwà ọmọlúwàbí ó sì sọ ẹ̀san bàǹtìbàǹtì tó ń bẹ níbi kéèyàn jẹ́ ẹni tó ní ìwà ọmọlúwàbí. àfàwà Ibn Qayyim al-Jawziya àwọn náà sọ̀rọ̀ nípa àwọn orígun tí ìwà ọmọlúwàbí dúró lé lórí eléyìí ṣe pàtàkì torí pé náà bá bí ẹlòmíín lérí pé kí ni ń jẹ́ ọmọlúwàbí bàtà bàtà òun náà ni ó máa sọ gbogbo táà ń pè ní ìwà ọmọlúwàbí nǹkan mẹ́rin ní gbogbo ẹ̀rọ gbọ̀kúnlé lórí afẹ́ kí gbogbo àwa tí à ń gbé ètò ìkàlọ́ tì mọ́wọ́ tí orígun kan bá ti lè wó ń bẹ̀ lára rẹ̀ ìwọ ọmọlúàbí rẹ̀ ò tí ì yanjú o ṣùgbọ́n torígun mẹ́rin yìí bá ti pé gbogbo àwọn nǹkan tó kù orí mẹ́rin yìí ò ní òjò lé lórí alákọ̀ọ́kọ́ nínú orígun ìwọ ọmọlúàbí òun náà ni asọ́bùrù kéèyàn jẹni tí ó ní sùúrù sùúrù ní orígun àkọ́kọ́ tá a bá ní ẹnìkan níwọ̀ ọmọlúàbí lábẹ́ sùúrù sùúrù yóò kọ́ wa ní ẹ̀kọ́ ká lè gbé ìbínú mì ká lè ní ìtẹ̀mọ́ra ká lè sàmójúkúrò fún ẹni tó bá ṣẹ̀ wá ká sì má máa kánjú lérí gbogbo nǹkan ká má máa fi wàràwàrà sọ̀rọ̀ ká má fi wàràwàrà wùwà sùúrù tó ti ń bẹ lára wa òun ni ó ṣe kíni o ni ó jẹ atọ́kùn wa lórí gbogbo àwọn kata sọ yìí orígun alákọ̀ọ́kọ́ nìyẹn orígun ẹlẹ́ẹ̀kejì alẹ́ ìfà kéèyàn jẹ́ onítìjú gbogbo ẹnikẹ́ni tó bá nítìjú á rí i pé á bá ìwọ ọmọlúwàbí lára rẹ̀ mélòó mélòó ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà tí ò dáa tọmọnìyàn ń wò léni látara pé wọn ò jẹ́ ẹni tí ó ní ìtìjú látara àdéhélé yìí pẹ̀lú ògùn ọlọ́run ọba a ó tún máa tẹ̀síwájú níbi tí a bá àlàyé yìí dé káfí lè mọ pàtàkì iṣẹ́ tí Islam ṣe lórí ìjẹ́ ọmọlúàbí lórí ìníwà èyí tó ṣe fọlọ́ wọn bá subhanahu wa ta'ala yóò sànyàn lẹ́sàn lérí ẹ̀ yóò sì ti kéèyàn lágbèga láyé ń bí àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama abẹ́lẹ́ wọn bá ní tóbi ẹ̀. اللهم صل على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما